ti pàdé ní ọ̀rọ̀ ìlú alhamdulillah ní nínú oṣù oṣù oṣù gbogbo bá tí bá ti wà ní Ramadan iná ni nínú ẹ̀kọ́ ẹgbẹ̀rún ọdún kan ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti méjìlélógójì gbogbo kó wúra rẹ̀ o ǹjẹ́ o ti lékún láyé ìgbà tí wọ́n bá ń bẹ̀rẹ̀ ìdá kan nínú mẹ́ta ló ń wọlé lónìí gbogbo ẹnikẹ́ni tí ò bá rí àlékún nínú ẹ̀sìn rẹ̀ àlékún nínú rẹ̀ àlékún nínú rẹ̀ látara ẹni bẹ́ẹ̀ kó rẹ̀ o ó mọ̀ wípé òun ò tí máa ṣe àṣeyọrí ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó bá wúra rẹ̀ tó bá rí pé níbi tí Ramadan ló máa délé ní tó jẹ́ mẹ́wàá pẹ̀lú àwọn àlàyé tó ń di ń gbọ́ nínú Al-Qur'an àti àwọn èyí tó ń kà àtàwọn tó ń gbọ́ lọ́nà kọ́nà òun ti lékún nínú gbàgbọ́ kiri ẹni bẹ́ẹ̀ ó dúpẹ́ fún ọlọ́pàá subhanahu wa ta'ala bákan náà ó tún ní ìtẹ̀síwájú látara dáadáa kó mọ̀ kọ́lẹ̀ nítorí pé àsìkò tá a wáyé àsìkò tí àwọn ọlọ́mọ ń kó èrè tó pọ̀ ni ọlọ́mọ jọ ìdúrọ̀mọdọ́ máa dé lónìí ọlọ́mbà ló ṣe yóò rọrùn fún wa jẹ́ ká gúnlẹ̀ láyọ̀ kó gbà ní ìbádà fún wa àwọn èyí tó ti fi wá ṣe kùngẹ́ ní àwọn iṣẹ́ olóore níbẹ̀ ọlọ́mọṣẹ́lẹ̀ tó gbà ní ìjọsìn fún wa ibi tó kù sí ọlọ́run jẹ́ ká tún láwọn iṣẹ́ olóore tó pọ̀ ju a ti ṣe lọ jẹ́ ká tún ní àǹfààní rẹ̀ rahmatika fa anta rahman rahim ní àná àti bẹ̀rẹ̀ sórọ́tù al-Mutaffifin àti àwọn ẹ̀kọ́ tí ọlọ́run bá ní kí ọlá àti àwọn ìṣítí tó ń bẹ níbẹ̀ àtàlàyé àyà márùn àkọ́kọ́ ìdílẹ̀lá ìtàhádà agbìyànjú púpọ̀ láti só síwájú dáadáa lọ́wọ́ àmúkátàlá tọ́lọ́wọ́ba ọlọ́run lè fún wa láǹfààní àṣeyọrí sóra náà ọlọ́wọ́ba ní ويل للمطففين ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستغفرون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون يوم عظيم يوم يقوم الناس لرب العالمين ọlọ́run bá tún láàrọ̀ wọ̀ta aláìní ta bẹ̀rẹ̀ pẹ̀lú títúrò alkùnrin pẹ̀lú orúkọ ọlọ́run bá tó allah bẹ́ẹ̀ wa pé sóra yìí àwọn àfọ́ tafsir ya pẹ́ ẹnu lérí tí mọ̀dàníyà ni àbí mọ̀kíyà ni aṣọ àwọn wájú nọ́dọ̀rọ̀ ọlọ́run ọba ní wáyé lórí mọ̀tọ̀fífì ìgbégínà sí kẹta ọlọ́run ohun bẹ̀rẹ̀ àwọn àfọ́ onímọ̀ tẹ̀sí tó sọ pé wáyé lówó ní ọ̀gbun kan náà ni bí òkè bá tóbi tó bá jù bẹ̀ yóò dẹ̀ parí lójú ẹ̀dá tara gbígbóná àti jíjìn rẹ̀ ọlọ́run ọba ní ìyà tó le fún ọmọ bẹ́ẹ̀ ní gbogbo ẹni tí bá ń ṣe tẹ̀sí gbogbo ẹni tó jẹ́ pé ọlọ́run ọba ní alẹ́dí ilẹ̀ ìdákítà àlọ́ ara náà sì ẹ̀sàn fún àwọn tẹ́gbẹ́ tí wọ́n bá fẹ́ gba Wàídà kánú ọmọ wázànúhùn yóò Gbogbo bá dìgbà táwọn bá fẹ́ dà padà fún àwọn míì yòkìrọ́ọ̀nì wọ́n ó ṣe ààbò sí ń bẹ̀. Ìṣọ́nà Fasọ́lá rẹ̀ sọ́lá onímọ̀ ṣà ọ̀lẹ́ ìsàmìlà. Gbogbo ẹni tó bá ṣe ààbò aṣọ àwọn ewu ọlọ́run bá ń dẹ́ ọlọ́run bá mú ìdẹ́rù bà Àlàyé ọdún nù láìka náà mọ̀gbọ́n àwọn ọba ní sẹ́kọ̀ọ́ nílẹ̀ lọ́kàn gbogbo ẹni tí bá ń ṣàbòsí ní ìgbà náà ọmọ ọ̀gbọ̀n nígbà wọn ọlọ́wọ́ ọba yóò gbé wọn dìde. ìyá òmìnira rí i. gbígbé dìde yẹn ọlọ́wọ́ ọba ó gbé wọn dìde ìyá òmìnira rí i ní ọjọ́ tó jẹ́ pé ọjọ́ tó tóbi aṣọ àwọn ọ̀nà tó gbà tóbi fún wa lánàá. Yàwó ẹ̀yàgbúrú náà tó lè rọ́bì láàlámí. Àwọn ọmọ ní tó lè rọ́bì fún ọ̀rọ̀ ọba gbogbo àgbálá yìí aṣọ àwọn ọ̀nà àwọn àǹfààní táwọn afáfá yìí látara abẹ́ aṣọ ìdájọ́ àlùkìyà mùlínà kéèyàn máa dìde fún àwọn èèyàn àtàlàyé bákan náà aṣọ ìdájọ́ àlùkìyà mùlínà kéèyàn dìde lọ pàdé àtàlàyé àwọn afáfá ní mọ̀mú lọ́ọ̀tà àná wọ́n ní nínú àwọn ewu táfi mọ̀ wípé ọ̀rọ̀ onáàni àwọn àhàdífà wà níbi sallallahu alaihi wasallam nílẹ̀ ní àdífà bá Abdullah ibn Abbas nílẹ̀ ní àdífà bá Abdullah ibn Umar radiyallahu anhum wardahum ìdí Abdullah ibn Abbas sọ pé khamsun min khamsin ìdí Ibn Umar sọ pé khamsun nǹkan márùn kan bẹ tó bá ti ṣẹlẹ̀ sí wa a'udhu billahi an yudriku an tudrikuhunna àlébi ní oúnjẹ ń bẹ lọ́wọ́ bá kó jọ ó mọ̀ jẹ́ kí àwọn kamára ń yẹ kó sojú wa kó sojú àwọn sàhábà ní sọ nígbà àdẹ́bí ní nǹkan márùn kan bẹ tó bá ti fẹ̀rẹ̀ sọ́mọnìyàn àdẹ́wò ti dé bá nínú ìgbésí ayé wọn ṣùgbọ́n àdẹ́bí wa bẹ lọ́nà pọ́pọ́lọ́ ọmọdé ó ṣẹlẹ̀ sí àwọn tani àwọn sàhárà ó ju wọn mọ́tò lọ́kàfẹ́ ti ti lásìkò tiwa ìdáhùn ti lásìkò tiwa wa àdéhùn tí ń bẹ láàrin àwọn àtọ́lọ́run ní àbẹ́ tí ń bẹ láàrin àwọn èèyàn síra wọn àfikójẹ́ ipò ọlọ́run bá yóò máa di àwọn ọ̀tá wọn sí wọn àwọn ọ̀tá wọn ni wọ́n máa bẹ sí wọn nínú àwọn náà ní wípé àwọn ọ̀tá wọn ni wọ́n máa jó orí wọn lérí wọ́n máa hákàmú bẹ̀rẹ̀ ní máa ń sọ̀rọ̀ lọ ilẹ̀ afáṣẹ́ àfihì múlùfọ̀kọ̀ tẹ̀gbọ́ wọn lè ní máa lo ìdágọ́tọ̀tọ̀ sí ìdágọ́tọ̀ náà ọmọ lórílẹ̀ ayé àtikójẹ́ pé òsì ni ó pọ̀ ẹ̀dá Eh, àwọn ìjọpọ̀ onímọ̀ dájọ́ pẹ̀lú nǹkan tó yàtọ̀ sí òfin Allah àti kó jẹ́ pé alifakù fọ́ṣà fún ihim ìfọ̀kọ̀ alábìnrin òsì ni ó gbajúmọ̀ láàrin òsì ó fọ́kálẹ̀ nítorí pé owó àtọ́wájú ń sọ̀rọ̀ ṣẹ̀dá mùsùlùmí gan náà kọ́kọ́ takùbà àmújà ló ṣẹ̀dá òsì wọn bẹ̀rẹ̀ lọ́wọ́ tí wọ́n fẹ́ jalè èwo ni pé tí wọ́n máa ṣe ìwọ́n fẹ́ olè ni wọ́n bákanáà wala za'rat fihim al-fahisha illa fasha fihim al-maut arábìnrin bákanáà sallallahu alaihi wasallam tí wà bà jẹ́ ìwà zìnà tó bá ti gbajúmọ̀ láwùjọ kan ikú òjijì ọ̀pọ̀ níbẹ̀ àrùn tí ẹ̀mọ̀dí yóò kàn pa wọn yà wọ́n àtọ́ fọ́fún mi kí á rá ìdókàwà rẹ̀ náà ṣáà ìlú hàdì àdébí bákanáà wọn ní máa ṣe àbòsí kí máa dí òṣùwọ̀n kù gbogbo ọ̀tá àgbà sàlàyé lánàá ilá múlẹ̀ ọ̀nàbàá akụkọ pé ọlọ́run bá yóò máa ẹ̀nà wọn wọ́n máa dákò ní èrè oko wọ́n máa dínkù àwọn òkè tó bí sílẹ̀ àdébìnrin ọlọ́run máa wá da sí wọn ọ̀wọ́n gbogbo oúnjẹ yóò wà nílùú jọmọ́ sí oúnjẹ wọn nàìjíríà bí ọ̀wọ́n ẹ̀ mọ̀dáhùn gbogbo ọ̀tá ebi ọlọ́run ولا منعوا الزكاة إلا حبس عنهم القتل bákan náà àwọn àwùjọ kan wọn ní yẹ wọn ní gbọdọ tí ó máa yọ àbíkó jẹ pé Allah subhanahu wa ta'ala yóò hàn náà wọn ní òjò láti sánmà ẹmí ẹjẹ káàkiri síra wa eléyìí sọ ewu tí ń bẹ níbi àtẹkùfẹ àwọn tẹ́ pé tẹ́ máa rajà wọ́n fẹ́ àwọn kún wọ́n tún fẹ́ gba àlékún àmọ́ tẹ́ bá ti fẹ́ sẹ́ padà wọ́n ti kí ni ọ wọ́n máa wá ọ̀nà táwọn fi gbà dé òṣùwọ̀n kù kí ló fà á tó fi tẹ́ bẹ́ẹ̀ onígbẹ́fẹ́ ká lè jí kìtà wọ́n ti kí ni ó pọ̀ ju tẹgbẹ́ lọ wàrí kò ká lẹ́ẹ̀sà yà ń kó so ẹ̀rẹ́ ẹ̀kájíwájú ṣàfí lẹ́ẹ̀sà yà ń kó so láàrin wàlá ورزقك ليس تنقصه تعاني ولا يزيد capsule man ọ̀nà táwọn gbà rí owó gbà àyàbálẹ̀ yẹn ọ̀nà táwọn gbà rí owó ọ̀rọ̀ jẹ́ ọ̀nà halal mọ́tọ̀lùpọ̀ fẹ́ gẹ́ẹ̀nì púpọ̀ ó máa dí òṣùwọ̀n kù tó ti yé mọ́tọ̀lùpọ̀ tó kí ni ó fẹ́ gẹ́ẹ̀nì púpọ̀ ó máa dí òṣùwọ̀n kù ewu tó pọ̀ mẹ́mẹ́ náà bí títà fún ìdí bá bẹ̀rẹ̀ ní òní mọ̀rọ́jà àti ti àdánìyẹ ọmọ ọba ní kálá iná kìtà àbàrí fòjáàrí láfi sì jẹ́ kálá iná kìtà àbàrí fòjáàrí láfi sì jẹ́ wà kìtàbùn màrẹ̀kú. Ọlọ́run bá sọ̀rọ̀ àánú wàtà aláwọ̀ ní kàlá. Kàlá ẹ̀gbọ́. Iná kìtàbà ní kò já ìlàfẹ́ ìsèjì. Ó ti lè fi ti pé hapán. Kàlá. Ó ti ti pé lódòdó ni tí mo fẹ́ sọ àwọn àbí ìfẹ́ dá ọ̀rọ̀ tó ti sọ síwájú padà ntẹ́ ìrìnlò yẹn ò lè rí bẹ́ẹ̀ ó dẹ̀ lè ṣiṣẹ́ hakan tó lè ṣiṣẹ́ wípé lódodo ìtẹ́ ẹ̀fẹ́ gbọ́ yìí kò sí lọ́mẹ̀. kàlá iná kìtà bẹ̀rẹ̀ fún jari láti ti jí. ọmọ ọba ní ẹgbọ́ ọ̀rọ̀ òdodo àwọn tí wọ́n jẹ́ olùkọ́tọ́ ọlọ́run ọba tí wọn ò àwọn tí wọn ò tí wọn ò lẹ́ni tó ń dín òṣùwọ̀n. láti gbogbo ọmọ ẹ̀yà wọn ọlọ́mọdé á sí nínú wọn ṣàlàyìn àkíta abẹ́lé fún tí wọ́n bá jẹ́ yálà ní á nínú ó rà gẹ́lẹ́gẹ́ ni pé kẹ́nìkan wá bèèrè pé kí ni túmọ̀ sí jí nìyẹn ọlọ́wọ́ bá ní wà máa bẹ̀rọ ọkà máa sí jí wà máa bẹ̀rọ ọkà máa sí jí ìtàbùn màyọ̀kúrún wà wọ́n Wà máa bẹ̀rọ̀ máa sì kí ni yóò fi mọ́ tó fi máa àlàyé sí jí ìtẹ́bọ̀ àwọn àfọ́nímọ̀ tẹ̀síra ìmọ̀mọ́lá wọ́n ní gbọ́dọ̀ sí jí nìyẹn tọ́lọ́ ọba lọ́wọ́ ó fi ìwé àwọn olùkọ́ tọ́lọ́ ọba sí kó gbọ́ kó mọ́ wá ṣiṣẹ́ pé bó olókọ̀dọ̀ sí ní sílẹ̀ wọ́n ní olá ní mẹ̀kẹ́mù bọ̀jù síjínú àdúníyà síjínú ìmọ̀ ẹ̀yẹ kàgbé nǹkan tó lè dìde wá sọ́kọlọ rẹ̀ nìkan pé jùmọ̀ rẹ̀ nìyẹn o pẹ̀sẹ̀ kọ́kàn sọ fẹ́ orí ní pípè lẹ́nu ọlọ́run ní kẹ́ sí jíìn àwọn afá ní ààyè tó fún ìmọ̀lówó ó ń bẹ ní abẹ́ ilẹ̀ keje nísàlẹ̀ kò wá sí ní ajẹ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní rẹ́gísítà ó ní ìwé tó ń kọrúkọ gbogbo ọmọ ẹlẹ́sẹ̀ ọlọ́mọdé á sí nínú wa wọ́n kọrúkọ wọ́n rẹ́kọ́ọ̀dù ẹ̀ síbẹ̀ ọlọ́run bá ní gbogbo ẹni tó bá ti jẹ́ fùjá ẹni tó bá ti ròyìn pẹ̀lú ìwà pòkí olùkọ́tọ̀ ọlọ́run ọba olùkọ́ àṣẹ ọlọ́run ọlọ́run ọba ní kíkọ àkọọ́lẹ̀ wọn láfi sí jẹ́ ẹ̀kàlá iná kìtà abálé fùjá ìláfi sí jẹ́ wà máa àdọ́ọ́kà máa sí jẹ́ àfọwọ́ àwọlé àṣìjẹ́ àṣìjẹ́ ó náà níbi ẹni pé àbọ́jì wal habs òbí wal habs ibi tí wọ́n ṣe kí n jẹ́ náà ibi tí wọ́n tí wọ́n fún yàn tí wọ́n dé tí ò lè ta kò lè mú ìfúlọ́wájú rẹ̀ ọlọ́run ọba ní àwọn fùjíàr àwọn olùkọ́sọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ní ìwé iṣẹ́ wọn àkọọ́lẹ̀ wọn ibi tí wọ́n ti jìyà iṣẹ́ gbáyé iṣẹ́ ọlọ́run ọba nínú sí jíìn ni àyè tó fún ó tó ń bẹ nísàlẹ̀ rẹ̀. ìnàkìtà abẹ́lẹ̀ fún jà ìlàbí ìdí jíìn wà ní àyà bí àyà ẹlẹ́ẹ̀kẹtàlá àwọn ọmọ tó ara wà tààrà ní wáyé dá olùkú min ha mẹ́ta náà ń bá yí kan mọ́kànrọ́ ni دعونا لا تدري يوم صدورا واحدا يدعو صدورا غفورا àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní ṣe àrígbòrò sí jíìnì yìí ó àfijọ ẹ̀wọ̀n fún ọ ó súnmọ́ra ní kíkọ́ọ́lẹ̀ fún ó ń bẹ nísàlẹ̀ ẹlẹ̀ aye ní wáyídá minha mẹ̀kẹ́ náà bọ́ yìí kọ́ mọ̀kọ̀rọ̀ ní ju àwọn ọmọ ẹlẹ́

nínú àdíìsù afọ́bàrọ̀ ìdínáàzù tó ti sọ nípa gbogbo ìdájú èyàn tí yóò gbé pàdé ọlọ́run àdébí tó wáyé lókè fèrè wọ́n sọ pé ó túbú kìtàbà abdi ìsìjì ìfẹ̀lẹ̀ mú ẹlọ kọ orúkọ ẹrú mi ẹgbẹ́ tíra rẹ̀ ẹlọ gbé sínú ààyè tó fún ẹgbẹ́ lọ sí ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì tó wà nísàlẹ̀ sàlẹ̀ wọ́n ṣe òkú gan sílẹ̀ tó sí ìgẹ́ ó fún ma amúlẹ̀ dáṣẹ́ ilẹ̀ kéje náà ni ibi tílẹ̀ parí sí lọ́wọ́ sàlẹ̀ ilẹ̀ ni ó kọ àkọọ́lẹ̀ ẹni tó jẹ́ olùkọ́ tọ́lọ́kọ̀ wá sí ọlọ́run wá ní wà mẹ́rin àdìrọ́kà mẹ́sì jù ọlọ́niwà nẹ́bí kí yóò jẹ́ kó yé ọ dáadáa ń dá agbàlérò pẹ̀lú ti jíìn ìdáàbọ̀n ìdáàbọ̀n ọlọ́ọ̀bá ní tíra kẹni ayé ó ń bẹ̀yìn àwọn àfá àtẹ́sọ wípé gbọ́nà tọ́lọ̀ wọn bá sọ pé iná kìtà àbàlùfù jẹ́rì làbúwàmẹ́ àbúrọ̀kà mẹ́sì jí kìtàbù mọ̀rún apákẹ́lẹ̀ àwọn afá sọ wípé ó pàtàkọ́ lọ kìtàbù àkọ́kọ́ níbi iná kìtà àbàlùfù jà ẹ

síbi kìtàbù àwọn pòkí àwọn kèfèrí ẹlákùsá ayẹyẹ ọlọ́wọ́ bá ní ńlá kìtàbà lìfùjá ìrìnàkìkàlá ńlá kìtàbà lìfùjá láti ìsì jíìnì wà máa àdáwọ́kà máa ti jíìnà kìtàbù mẹ́rẹ̀kú wọ́n ti kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti parí gbogbo lẹ́kọ́ọ̀dù yẹn kò sí ìjẹta tó bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ọ̀bá ní síra náà wọ́n ti fi àmì sí kò sí ọgbẹ́ kẹ̀kẹ́ tí ìkẹ́kẹ́ fi lè wọ̀ kò lẹ̀ sí ọgbẹ́ tí ìkẹ́kẹ́ fi lè kúrò mẹ́ ọlọ́ọ̀bá ní wáyé lọ́rin ìyá ọmọ ẹ̀dẹ̀ ìrìn mọ́ta gbébé wáyé lọ́rin ìyá ọmọ ẹ̀dẹ̀ ìrìn mọ́ta gbébé ọlọ́ọ̀bá ilẹ̀ keje èwo ni ẹ̀ẹ́sì jíìnù wo ni ọlọ́wọ́ bá ń tó bá di jọ́ náà sí kí ọtọ́lọ́run ìyà tó le tó bá gbogbo òpùrọ́ ai almukazibin àwọn tí wọ́n ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ almukazibin àwọn tí wọ́n ń kọjú alkiyama ńlọ almukazibin àwọn tí wọ́n ń pe kùránì ńlọ àwọn tí wọ́n ń pe gbogbo ọ̀nà wọ́n máa bẹ nínú ìbínú ọlọ́run lọ́jọ́ kìámọ̀ ọlọ́run mọ́jà sí nínú wọn. àlàbíyìnà yóká ti búrẹ̀ ìyáwó mi sí. ó wá lè bèrè pé àwọn wo ni àlùmọ̀kẹ́bì bíi àwọn wo ni wọ́n kọ̀ ọlọ́run ọba nílò ọlọ́run yóká ti búrẹ̀ ìyáwó mi sí. ọlọ́run àwọn tí wọ́n ń pe ọjọ́ kìámọ̀ àwọn tí wọ́n ń pè nírọ́ pe ọjọ́ kìámọ̀ nírọ́ látara ọ̀rọ̀ tí wọ́n ń sọ.

wà máa yóò ká dìbò bí ìlà kó lò sáàdì náà bí. ọlọ́run wá ní àkọ́kọ́ wà máa yóò ká dìbò bí àìbí ọmọdé ẹni kẹ́kẹ́ o ní pọ́jú alkiyama nírọ́ ìlà kó lò mọ̀ ọ̀tẹ́dì náà fi àyàfi gbogbo ẹni tó bá mọ́ ọ̀tẹ́dì ẹni tí máa ń kọjá àlà ẹni tí jàmáà mùsùlùmí ọlọ́wọ́ bá ní káwọ ọkùnrin afẹ́tẹ́ níyàwó lẹ́ẹ̀kan náà ó gbọ́dọ̀ ju mẹ́rin lọ pé afẹ́tẹ́ pé ah, ẹni mọ̀ tí akọ gan ó mọ̀ gbìyànjú gan ó mọ̀ sí inú ayé lẹ́ẹ̀kan náà ó gbọ́dọ̀ ju fẹ́jú ìyàwó mẹ́rin lọ tí kan bá kú ó lè fẹ́ mi dì tó bá kọ̀ kan ó lè fẹ́ mi dì ṣùgbọ́n a tún rí àwọn ọmọ ọ̀tẹ́ẹ̀dì àwọn ẹni tó ń kọjá àlà yóò tún fẹ́jú ìyàwó mẹ́rin lọ lẹ́ẹ̀kan náà jẹmọ́ sẹ́mẹ̀ pọ́lọ́kadà mí níyàwó mẹ́jọ ọlọ́kadà fọ́gá mí níyàwó méjìlá àwọn táwọn sọ ẹ̀sìn wá ẹ̀rí bí fọ́gá fọ́gá ẹ̀yìn mọ̀ pé fọ́gá ọlọ́kadà ó ní àwọn mẹ́jọ ẹ̀yìn gbà tí ó lókúnṣe tí ó ṣe lórí wọn èyí tó bá fún èyí tó bá fún oúnjẹ rẹ̀ lẹ́lẹ́ lọ bá àbáyé rẹ̀ dààmú wọ́n máa pè òun ni wọ́n máa pè òun pé àìsà mọ̀ bọ̀ ẹ̀sà يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد عظيم معتد ẹni tí kọjá ẹnu àlọ́lọ́run jẹ̀mọ́ ó pọ̀ dáńtì rẹ̀ láwùjọ wa mọ̀ọ̀tẹ́dì ẹni tó ń kọjá ẹnu àlàtọ́lọ́run bá ní pé báyìí ibi báyìí ní kẹ́ẹ̀dúró sí yóò lò pò ń lè asmátọ́lọ́run yóò rò pé òun lè gbọ́jọ ọlọ́run ọba tó dá lọ nígbà ọba ní fẹ́ jù ìyàwó mẹ́rin àwọn atúndẹ́ni tó fẹ́ ìyàwó mẹ́jọ ẹlòmíì fẹ́ márùn àìbá tí tàbá sọ wá jìnà sí àwọn ààfin ọba ọba mi níyàwó 25 ó ti pèrà فما يكذبه إلا كل معتد عظيم ìròyìn àkọ́kọ́ dábì mẹ́rin lẹ́rẹ̀ tí ó gbà kì yá mẹ́gbọ́ ó lè mọ́ ní àbá àwọn ẹ̀gbọ́n lọ́gbọ́ ẹ̀m ọlọ́run sọ ìròyìn mẹ́ta tẹ́ bá ti lára ẹ̀gbà ẹni yóò gbà kì yá mẹ́gbọ́ ó lè mọ́ lọ mẹ́ka gbogbo gbà ó lè jára jí o ó lè mọ́ tí ó gbà lọ́sọ̀ọ̀sẹ̀ o ṣùgbọ́n mọ̀ pé ẹni

tẹ́ bá ti bẹ́ẹ̀ fẹ́ ah, ẹni yóò payà ọlọ́ ah, ẹni yóò gbọ́dọ̀ lùkẹ́ àmọ̀ bọ̀ ọlọ́wọ́ bá ní wọ́n máa yóò ká dìbò bí i wọ́n máa yóò ká dìbò bí i ilẹ̀ kúlù wọn sádínà bí náà bí àfáàlì yìí tó pé àwọn

yóò máa yọ sìkìrì ẹ bá sọ pé à lóde ewu la bá ewu dẹ̀tífù ewu ni pé ewu ni láwọn sọ pé àkẹ́yẹ̀ mẹ́ta bù té nàìjíríà ṣe gbé dẹ̀tífù nàìjíríà gẹ́gẹ́ ni gbogbo tí àwọn àbá ń sọ yẹn ló parí sí àfi pé à ẹni ló fà tọ́fà pé ẹni tí fòwò tọ́ sí kílẹ̀ sọ pé ṣe lóòpẹ̀ lára wọ́n ní ẹni tí fòwò tọ́ sí yorùbá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní olóòpẹ̀ ní haram subhanahu ẹni tó bá ti rí báwọn kí ni jàmá àfíìm tẹ́kù gbogbo ọ̀nà eérú inú fẹ́ mọ́ ẹgbà kwádìsì kìjọ adébìdẹ sọ fún sáà ẹjẹ láàrín sáàbùlọ bá ń sàrùkọ́ ní yàrá sólà láà ó ní ògísọ ọlọ́run ọba dákun bá mi bí ọlọ́run ọba wípé kó fún mi ní àdúrà àṣeṣẹ àdúrà kí pé ìfẹ́ mọ́ tàbí àfikọ́ lọ́mọ ẹgbà ẹwu àwọn sàhábà wọ́n sáfẹ́ wọ́n lu àǹfààní pé sáfẹ́ bí sáré wọ́n ní kéèké kéèké sọ̀rọ̀ fẹ́nu ó ti ọlọ́run ti kẹ ọ̀rọ̀ bá nàbí ìgbà níbi èmi fẹ́ ìdẹ́kẹ́ lọ́dọ̀ bá sọ fọ́nà pé mo fẹ́ mọ sàdúà kẹ́sì mọ sáǹpẹ̀ oṣù ọlọ́mọ sallallahu alaihi wasallam arábì ní nítorí òbèrè dà ṣùgbọ́n wọn lóò ṣe ń bẹ̀ arábì ní atib mọ̀tò àmì káwọ́ atib tọ́ àmì arábì sallallahu alaihi wasallam ní nítorí bàmọ́ ẹ jẹ yóò rí pé ìtọ́mọ́ <laughs> ìjọba mọ́ jẹ mọ̀ pé nǹkan àlàálì ni jẹ́ kó ṣùwà pé so ìjàpẹ́ àdíso títí àbọ̀rẹ́ àti padà sọ wípé àmọ́tàmù àrọ́m pẹ̀lbáṣo àrọ́m mọ̀ṣọ́lọ́bọ̀ àrọ́m kó bí i àbẹ̀rẹ̀ àrọ́m fàánà àbúlà so títí ẹ̀fà àdúgbò ayé pé àrẹ́bí sọ níbi sọmọdá jẹ́ kí n tó mọ̀ jẹ́ bí so ẹni tí ò jẹ́ àlá pé lóhun sàdúrà àdúrà àwọn ògbà bí ó ṣe gbà ọlọ́run ọba ní wàmáyú kẹ́dùbì yìí ìròyìn àkọ́kọ́ nìyẹn ilé akúlùmọ̀ ọ̀tẹ́dínà fi hàn mélòó láti yọ nínú ìròyìn ẹjọ́ ògbọ́jọ́ ìtàwọn gbọ́bá ẹlẹ́kẹta ìdá tútùlá ọmọ ọba ní ìròyìn kẹsẹ́ fi máa ma wọn tí ó gbọ́jọ́ kìyàmẹ̀gbọ́ ọlọ́ ní tí wọ́n bá kà fún Ìgbà kìí pé òun ló kà ẹ̀mí ẹ̀dọ̀ sí pé kò lè ká kò lè ká ó tún wá kàá fún wípé báyìí lọ́wọ́ bá ti wí báyìí lọ́wọ́ bá ti wí báyìí lákọ́lọ́ lè sọ ọ́lá àsáàfihàn àwọn ìgbàgbùsùn lè ráyà túnà ọ̀lá àsáàfihàn àwọ̀lẹ̀ yóò ní àsáàfihàn ah, àwọ̀lẹ̀ àwọn ẹ̀tọ́ ìjàpá àti yẹ́ níbo mm. àwọn ẹ̀tọ́

wọ́n pọ̀ sí àdí wọ́n fún ọlẹ́rìí wọ́n pọ̀ sí kùránì fún oláyé ànẹ́bì nù ó ti sọ sátúrù làwálì ìfọ́sọ̀rọ̀ ayé ànẹ́bì nù ẹwà bá ẹjá wá sí ayé tiwa 2021 láwàáyé ẹmọ́sọ̀ sẹ́ńtírì dẹ́n sọ sẹ́ńtírì ayé john sẹ́ńtírì tó ti pẹ́ nìyẹn kọ́lá àṣà ìrọ̀ àwọ̀wàlì ìdáàtùtùlá lẹ́yìn àtúnà kọ́lá àṣà ìrọ̀ àwọ̀wàlì kàlábẹ̀lì وطبعنا على قلوبهم ما كانوا يكسبون ọlọ́run ọba wá sọ ìdí tó fi jẹ́ pé wọ́n lè máa sọ bá ń sí Al-Qur'an kàlá bàlì rọ́nà mẹ́kànlá eléyìí sáà sọ pé lè zájàrí wọ̀n rọ́nà kàlá bàlì rọ́nà aláàkùlùbìyìn mẹ́kànù yẹ̀fìbòn ọlọ́run ọba ní bẹ́lì rọ́nà aláàkùlùbìyìn mẹ́kànù yẹ̀fìbòn ọlọ́run ọba ní tó kẹ́ Àwọn ọba ní Blọ́nà aláàkùnlúbì ó ti wà nínú ó ti kẹ́ ìdọ̀tí sínú ọkàn wọn, mọ́kánú yẹ ti mú àwọn ẹ̀wà ẹ̀ṣẹ̀ tí wọ́n ti wù àwọn tí wọ́n ti ṣe náà. Mọ́kánú yẹ ti bó àwọn ọ̀nà èérú sẹ́gbà kó àrízìkí jọ rọ́nà aláàkùnlúbì. Tá wípé ajẹ́ wípé kéèyàn máa jẹ haram a máa jẹ́ kẹ́bì dọ̀tí kéèyàn máa jẹ haram àwọn ṣe kéjọba lọ́nà aláàkúlù bí i mẹ́gànú ẹ̀yà kùnibùn kí tí ó jẹ́ kọ́kọ́lọpọ̀ èèyàn kí wà síṣe wọ́n àfàdí rúgbẹ́ èyí tàà jẹ́ gan arábì gbogbo ìsẹ̀mí ta'ala ọlọ́run bá كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون الله سبحانه وتعالى قل ران على قلوبهم ما كانوا يكسبون إن شاء الله صلى الله عليه وسلم إن العبد إذا أذنب ذنبا أما أن يطبع الداسك lákàtà ti fi kọ́ níbi ìdáfẹ́ sàúdá ànábì ni wọ́n kàn ìdọ̀tí dúdú kan sínú ọkàn rẹ̀ tó bá ti dá ẹsẹ̀ wọ́n kàn ìdọ̀tí bí ẹgbẹ́ yàtọ̀ oil black oil ó kàn sínú ọkàn rẹ̀ fàyíntàmà wàlẹ́zà àwọn sàkpàrà tó bá ronúkú wàdà tó tọrọ àforíjì tó sápò bí ẹsẹ̀ yẹn ṣọ́nà ọba ni wọ́n pàrà pọ́líṣì ọkàn yẹn padà wọ́n bá clear tí ọba ronúkú wàdà akọ́kí ní yóò máa ṣe kí ni yóò máa lùkì mọ́ lára fàdálìkà àrọ́ọ̀nù lẹ́jì dákàrà Allah ta'ala alẹ́bìn ní èyí ní ìgbà tó bá ti wá líkì tó ti pẹ́ ẹ̀rùpí bí kẹlọ wá aṣọ wáìtì wá kẹrẹ́rì dúdú sí lójoojúwẹ́ ẹ̀rùpí anábì ní ọkàn yẹn yóò ṣe rí nìyẹn yẹn túnmọ̀ tọ́lọ̀ máa sọ pé bálá kálá balrọ́nà aláàkúlù bì í màkàrẹ̀. kálá balrọ́nà aláàkúlù bì í màkàrẹ̀. ọ̀rọ̀ ọ̀bẹ ni tó jẹ́ kí wọ́n lè ṣàyàkókò nẹ̀kísọ́fì ọlọ́run ọba ní pé ìwà tí wọ́n ń wù ọ̀nà tẹ́ ń gbà á rí àrídìkì ọ̀nà ìṣesí wọn ó ti dọ̀tí ẹ̀mí yẹn ó ti dípẹ̀tà. كلا إنهم ربهم يومئذ لمحجوبون ọlọ́run ọba wa fẹ́ sọ kí ni ẹ̀sẹ̀ tó ń wó sọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run mọ́jà sí nínú wọn ọlọ́run ọba ní akọ́n lódodo. إنهم ربهم يومئذ لمحجوبون àkọ́kọ́ tá a sọ ti jìyà ó ní wípé tó bá di ọjọ́ àlùkìyàmà ilẹ̀ ohun ya ọmọ ìdínà arọ́bì mi ọmọ ìdínà màjòbò ọlọ́run bá ní àní jẹ́ wọ́n rí ọlọ́run wọn ya kí lẹ́sà àkọ́kọ́ jẹ́ wọ́n tó jẹ́ ẹlẹ́sẹ̀ wọ́n ti jẹ́ ẹ̀sẹ́ pẹ́tẹ́ bá sọ̀rọ̀ lọ́wọ́ fún wọn wọ́n ní ayé ìjọ́ nìyẹn àsáàtírùn ẹ̀yà àgbàlagbà ẹ̀ sọ́ra mi yẹ ẹ̀ẹ́gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀sẹ̀ àlejò ní ọ̀dọ́ mi ní ẹ̀dẹ̀ bó ṣe rí tẹ́mátọ́lá bá mi bá sọ pé àwọn ọmọ ìyá àlọ́ yí báyìí rí jò ní ìrìn ayé ah, tí inú ayé ó skùlẹ̀ yí lò àkúbọ̀ jẹ́ dáadáa ní ẹ̀kùn ọjọ́ ìyá gbọ́ ibi tó gbọ́ ibi tó gbọ́ ọlọ́run ọba ní sọ́mọ́dì alkiyama ẹ̀sán àkọ́kọ́ tá ṣe fún wọn ní pé arọ́bìyìn yàmà ìlú ìlàmà àwọn àfá ẹwọ nínú mọ́tẹ̀fẹ́ àwọn àfá ní àyà yìí ìkan nínú ẹ̀rí ni pé ààrì ọlọ́rọ̀ alkiyama ẹ̀rí bá ṣe kí nìyà ah, nínú àyà gẹ́gẹ́ rí pé àdìrọ̀ torí pé tó bá yẹ pé ọlọ́wọ́ bá ó fi ṣe ìjìyà fáwọn kan ajẹ́pọ̀ wọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n tẹ́ kí ni ó yẹ adẹ́pẹ́ àwọn gbà á tó bá ọ̀dà bí ká sọ pé ẹni tí ò bá gbọ́rọ̀ kò ní jẹun tí wọ́n ní pé má gbọ́rọ̀ sí kí yóò jẹ oúnjẹ wà nù kálá ọlọ́ọ̀bá dé àwọn wọ̀n yìí ló dọ̀lù kìí àmà wọn ní rí ọlọ́run falam yarau nígbà tọ́lọ́wọ́ bá ti bí lè àwòlìyá ìhì hátàrà àwò ó ní ọlọ́run fi ó wà á hàn sí àwọn ọ̀rẹ́ rẹ̀ káwọn lè bàárẹ̀ so ìyà àkọ́kọ́ ni pé wọ́n nílé ọlọ́run ìyà kejì ó náà ní pé iná ń la sọ́ọ̀dù jẹ̀hìm ọlọ́run ní òun àwọn táwọn sọ̀rọ̀ wọ̀nyí ọlọ́run ni wọ́n lọ wọ náà jẹ̀hìm wọ́n lọ wọ iná jẹ̀hìm àwọn àfọ́ onímọ̀ tafsir rahimahullah wọ́n ní kí ló fà ọlọ́run bá ta'ala tó fi

ọlọ́run bá ní ẹ̀sẹ̀ bẹ́ẹ̀sẹ̀ bẹ́ẹ̀sẹ̀ ẹ̀ nílé ọ̀nà wa ẹ máa tún nígbà àlọ́fẹ́ yìí síbi tí ibi tí àti lé tó orú bẹ́ẹ̀ ti mú tó lé láfiwé láfiwé sí ọlọ́run ṣe wá bẹ́ẹ̀. jama kí ni ìṣesí mélòó ni wọ́n ṣe ìyá mẹ́ta ọlọ́run wa fẹ́ fi jẹun àjẹ́zá ọlọ́run ní àkọ́kọ́ ẹ̀ nílọ́lọ́run ẹ̀ṣẹ́ lé wọ́n tún wá wà jẹ́ jahim àwọn afọ́ ní ẹlẹ́kẹta ọlọ́ọ̀bá wá nínà fún náà wọ́n máa sọ pé ah, ẹ̀wò ẹ̀gbò tẹ́ ẹ̀kùnrin lọ́lá eré tẹ́ báyìí wọ́n ń jẹ́yà pẹ̀lú ẹ̀rí ọlọ́run wọ́n ń jẹ́yà tara pẹ̀lú pọ́wọ́ nínú ibi tó gbọ́rọ̀ sí àti ilé wọ́n tún wá ń jẹ́ ìyà àtẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ táwọn èèyàn mọ̀ sọ táwọn mọ̀lẹ́kà ọmọ sọ fún wọn pé tẹ ẹrí báyìí bí ẹni tí ẹgbẹ́ ọmọ mi ń bẹ tẹ bá nà ó lè má dùn pọ̀ ó lè má sunkún ẹ wá bẹ̀rẹ̀ ẹ̀yẹ pé ah ṣe bó nájẹ́ òní náà ni ó rí bẹ́ẹ̀ ó ké ó ṣe ẹkún lè padà gbọ́n bàrà ẹ̀yẹ ń ju ثم يقال هذا الذي كنتم به تكذبون ìtọ́nà ọba ń ṣe pẹ̀lú àwọn fùjáàrì àwọn olùkọ́tọ̀ ọlọ́run ọba ni kó bàbá wà á dé pàmò ọ̀rùn pa wọ́n lọ́rùn wá ní ìfúwádìí wá ní ìfọ́sàmù àwọn gbogbo ẹ̀rí ọlọ́wà bọ́ bá bù mí. kàlá iná kíta balẹ̀ àbírọ̀rọ̀ láti ẹ̀lẹ́ yìí náà. ọlọ́run bá bọ́ sí ojú kejì ẹ̀ àwọn ẹni rẹ̀ Inna kìtàbà lè àbẹ̀rọ̀ ìlàbí ilẹ̀ yìí. Ọlọ́ni gbogbo ẹni tó bá jẹ́ ẹni rẹ̀, ó dẹni rẹ̀ látara àrùn ni àbí àwẹ̀, àbí sọ́dápọ̀, ọ̀nà tí èlé gbàdẹ́ yẹrẹ pọ̀. Àbẹ̀rọ̀ ó kó gbogbo rẹ̀ ọ̀nà tí èlé gbàdẹ́ ẹni rẹ̀, ó kó sínú ìlọ̀rọ̀ ọlọ́run gbogbo àwọn ẹni rẹ̀ pátá làfí ẹ̀lìjìn tíra wọn tí wọn yóò mọ̀ bẹ ní ẹ̀lìjìn ẹ̀rù bó ṣe dúgan ààyè tó ga ní jẹ́ bẹ́ẹ̀. kàlá iná kìtàbàlẹ̀ àbẹ̀rọ̀ ìlàfí ẹ̀lìjìn ọlọ́run bá ní wọ́n máa àbẹ̀rọ̀ ọ̀tà máa ẹ̀lìjìn nígbàtọ́lọ́wọ́ bá ti sọ ibi ìwé àwọn ẹkùn kí ọmọ wà ní sálẹ̀sálẹ̀ ajẹ́ pé àwọn mùsùlùmí àwọn ẹni ọlọ́run ìwé tí wọ́n máa wà lókè níbi tó ga ibi tọ́wọ́ olé tó ọlọ́ni wà níbi èyí máa dọ̀rọ̀gá máa ìlú àwọn àfún onímọ̀ tẹ̀síwọ̀ ìmọ̀wọ́lá wọ́n ni àìfin mẹ́tẹ́ẹ̀lì ààmì láyé tó ga jù ní ọlọ́run kọ ìwé àwọn ẹni gẹ́lẹ́bí ti tàwọn fòjáàrù náà wọ́n ti sí kìtáàbù mọ̀kò tí àṣẹ ti jẹ́ pé ó ti lóhùn tàbí wọ́n ti nọ́mbà rẹ̀ kò lé lé kò sé kíni kò lè dé. kìtáàbù gbogbo ẹ̀ tí ó wà ń bẹ̀ kókò wọ́n ti wà ń bẹ̀ ọmọ àlùjẹ́ nílẹ̀ ni wọ́n kọ́ lọ́jà wà nù. àwọn afọ àsọ pé wọ́n ti rẹ̀ ti kọ yẹn wọ́n ti kọ́ tipẹ́ tipẹ́ kó tó gbọ́dọ̀ dá sọ́mà sílẹ̀ mo ti jẹ́ pọ́jú kọ́ títa àwọn ìjà nìkan. kìtáàbù mọ̀rẹ́ fún yẹ̀ṣáàdù mọ̀kọ̀rọ̀bùn. ọlọ́wọ́ bá ní kíra yìí yẹ̀ṣáàdù wúrà mọ̀kọ̀rọ̀bùn àwọn tí wọ́n bá jẹ́ olùsúnmọ́ ọlọ́run ọba ẹ̀rẹ̀ ọ̀mú àwọn tẹ́kọ́ wọ́n ti sẹ́tọ̀ ìjẹni ọlọ́run ọba wọn pẹ̀lú ìtẹ̀láṣẹ́ ọlọ́run pẹ̀lú gbọ́dọ̀ tọ́lọ́run ọba lẹ́nu mo bàtẹ́ ìbá ti súnmọ́ Allah subhanahu wa ta'ala pẹ̀lú iṣẹ́ olóore àwọn nípa àgbọ̀kọ̀rọ̀bù apá ọkọ̀ náà bọ́ abákanáà wọn àzàzà wẹ́rẹ́ rárá ó pé kó gbé ẹni tó bá ti sáàrùn ṣètò ọlọ́run ọba al-muqarrabun min ash-shuhada min an-nabiyyin was-salihin wash-shuhada was-salihin wa hasuna ulaika rafiqa ìṣàtọ̀ nìsa so ọlọ́run bá kó gbogbo wọn tẹ́ ó jẹ́ nàbí ọlọ́run ni ó jẹ́ tó kó jẹ́ ọlọ́run ọba ni ó jẹ́ nìrẹ́lọ́dà kan sí kejì ni ọlọ́run ọba ni àwọn ni muqarrabun يشهده المقربون يشهده المقربون àwọn ọba ní àwọn mọ̀kọ̀rọ̀bù ìní ojú wọn máa tó ní wọ́n máa jẹ́rìí títí rà náà sí ẹ̀lú ojú tó wà. kí wá ní nàímù wọ́n kí ni ní ìgbà tí wọ́n máa wà nínú ẹ̀. alàlàrọ̀ ìkì àrùn jòrò. ọlọ́run ní nàlá abẹ́rẹ́ wọn fi nàímù ọlọ́run ní àwọn ẹni tá à ń sọ̀rọ̀ wọ̀nyí. ọlọ́run nínú ìgbàdùn ni wọ́n máa wà jẹ́mẹ́ẹ̀jẹ́ àfiṣẹ́kájẹ́ ní ire o.

ọlọ́ni alàlàárọ́ ìdáwọ̀ ní àárọ̀ yìí ọlọ́ni wọ́n ma bẹ lórí àwọn àga àgbàdo yàǹgbòrò ọlọ́ni wọ́n ma wò àwọn fẹ́ mọ́ta sí ni wọ́n ní ìdẹ̀ra alálàárọ̀ ìfòyàǹtò ẹgbọ́nà ọba ti hàn náà àwọn kèfèrí níbi rírì rẹ̀ àwọn ya wà lórí àkẹ́sí pé ẹ̀yà ẹjọ́ ẹni kọ́ ń dìfúfù kọ́ orí ìtẹ̀ẹ̀rẹ́yẹ náà ni wọ́n wà orí àgọ́láyẹ ni wọ́n wà tí wọ́n ti máa wo ọlọ́ọba pẹ̀lú gbàlù nínú àwọn على آرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم الله تعرف في وجوههم نظرة النعيم هو النبي صلى الله عليه وسلم àti gbogbo ẹni tó bá ní kọ́ńtẹ́sì nàìjíríà ló jẹ́ sọ́rọ̀ ọlọ́run àkójọ kó tàbí bá sọ gbogbo tí wá láàrin mò fi ń wojú ìhìn náà tọ́lá tàbí àwọn ilé ìgbádùn ọkọ̀ wọ́n balẹ̀ àwọn ilé ìgbádùn àmìlẹ̀ tààrífù sí ìwújú ìhìn àmẹ́bí jẹ́ bá ti wọ́rùn ìjẹ́ bá ti wọ́rùn ah, ó láti ní dààmú ẹ̀ láti ní àwọn àgbélé rẹ̀ àwọn gbalé rẹ̀ àwọn gbàgbé ìjọlọ gbàlọ́nà aláàmù lọ́nà lọ́wọ́ lápò àtàwọn ọmọ ìyá wọn gbọ́múlé láńtà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni pé àwọn ọba àwọn kan wò ní balẹ̀ wípé ọwọ́ rìbá interest orí ẹ̀ gan-an onílẹ̀ orí légbé ọlọ́wọ́ bá ní àwọn ọmọ àlìjẹ́nà sáàdì kò fi wojú ìhìn mẹ́dọ̀ tàbí náà ó mọ̀ rí lójú wọn báyìí ìwò ìgbádùn ó rẹ̀ ó يسقون من رحيق محكوم kìí ṣe báwọn ni wọ́n máa dàmú yùsùkọ́nà wọ́n máa wá fún wọn mú ẹgbẹ́ àwọn ọmọ dàmú yùsùkọ́nà wọ́n máa wá fún wọn mú nírọ̀ ìpín láti bí àbàtà kan makùtùm wọ́n tí lè ẹ̀pá wọ́n dì lẹ́nu pa torí kí kó mọ́ bá jẹ́ pé àbàwọ́n wà wọ́n rẹ̀ bí ó ṣe wá láti kọ́pìlì yẹn ní balẹ̀ but èyàn bẹ́ra kílẹ̀ rà èyàn bẹ́ra bígi owó àdìpọ̀ wọ́n ti sí pé à ah, wọ́n ti jọ kiri ìmúfà àdájídá wọ́n ti tẹ́fẹ́ ọ̀tà díẹ̀ mọ́tẹ́ kó ti di àbá wọn aláàrẹ rọ hìkìn àwọn màdẹ́nà ọlọ́run jẹ́ wà nínú ẹ̀rọ kò tẹ́ẹ̀kù wọ́n wí àwọn ti ń bẹ nínú yàrá ẹ̀fẹ́ ọ̀rọ̀ ni wọ́n mọ̀ fún wọn mẹ́rọ̀ hìkì láwọn àbàtàkà maxum wọ́n ti sílẹ̀ ẹ̀pá alọ́ni ẹgbẹ́ wo hìtàmùhù ìgbẹ̀yìn ẹ̀ ibi tí wọ́n ti sílẹ̀ yẹn misk òórùn tí ẹ̀ mọ̀ rí ti ń jáde ń bẹ̀ òórùn àlùmísìkì hìtàmùhù mi náà mọ̀ pé tẹ́wọ́ fẹ́ ra omi lẹ́fẹ́rẹ́sì orí rẹ̀ táwọn ọmọ olómi fi mú dáríkí mọ́sẹ̀lẹ̀ sóhun ìmọ̀ndọ̀sí ọlọ́kọ̀ bá ní ẹ̀rẹ̀ sílẹ̀ yàtọ̀ kódà rẹ̀ bẹ́ẹ̀ rábàtàlá ìmúdá gbẹ́ta ìgbẹ́sẹ̀sì náà òru ti bá eruku ti gbẹ́ ó ti gbẹ̀ sí ẹ̀sẹ̀ mẹ́wàá fún kẹfẹ́ inú ẹ̀nu kẹ́ tó gbé ẹnu ọlọ́run nílé òrìlẹ̀ ìdáàbò ọlọ́run bá ní tí wọ́n fi parí ẹ̀ lọ́wọ́ ni mo jáde. wá bí ìgbà ní kàbárí àtàlẹ́ àgbàṣẹ́ wọn láyé àbíkú. ọlọ́run ni wọ́n fi láàrín ká ẹgbọ́ òjọ̀mọ́ ọlọ́run bá ní irú ìgbádùn báyìí fọ́líyàtà náà fàṣìlì mùtànà ó ló yẹ kẹ́ ẹ máa ṣe kọ́mpìtíṣẹ̀ ní lórí kìí ṣe táyé pé bábọ́já ó pọ́n lé báyìí èmi náà kọ́ tèmi ó ra mọ́tò báyìí ìyàtọ̀ ọlọ́ni irú gbádùn eléyìí tó láàfù òun ló yẹ kẹ́ ẹ máa dààmú lórí pé ẹ fẹ́ jọ kọ́mpìtì tí wọ́n bá yẹn rẹ́ fílà báyìí èmi náà ṣe tèmi wọ́n bá gbára mọ́ndé èmi náà bá tọ́jú wọ́n bá ṣe sọ́lá kọ́ báyìí èmi náà يقول المرء فائدته ومالي يقول المرء فائدته ومالي وتقوى الله أفضل من تفادى وتقوى الله أفضل من تفادى alápán tètè lọ kẹ́ compete ẹwà àwọn obìnrin míì tó báàgì lọ́wọ́ ọmọ kan òun náà lọ yẹ kó máa dààmú lé lórí so àkìyàmà ló yẹ kó máa dààmú pé báwo ni competition àkìyàmà lọ́nà ìwà fi ìdá ọlọ́run bá ní ti orákò orí ẹni tó ti láàrùn kúrá ìyẹn ní kó kọ̀mpítì pẹ̀lú orí ẹnìkan tó lọ lé kí ìyẹn ní kó kọ̀mpítì pẹ̀lú orí ẹnìkan tó mọ̀ yẹn fílà dùhá ìyẹn ní kó kọ̀mpítì pẹ̀lú ẹ má fi ayé kọ̀mpítì lára ẹ̀ àwọn ọkùnrin náà ó bá náà ẹ má fi ayé ayé ayé kọ̀mpítì ayé ẹ má fi kọ̀mpítì ayé yóò wà fẹ́ sọ́lọ́ bàbẹ́ fún láti gbọ́ bẹ́ẹ̀ ẹ̀mẹ́ta àwọn ara yẹn tí competition ti ṣàkíyá mọ̀ yẹn ọlọ́ni fi ìdáàdì kàfà ìyàtà náà fàṣíl ọlọ́ọ̀bá ní tẹ́rí rọ̀híkù tẹ́mọ̀ fún yí mú láti jẹ́ nìyẹn wọ́n wà á tún ní ìsì ẹ̀ wọ́n ní záàjú mi ń rẹ̀ pẹ́láyé tẹ́bá fẹ́ pògì nígbàmì ẹ̀ fi jíjà sí wọ́n ní záàjú mi ń fẹ́ ẹ̀mí pẹ̀lú tẹ̀sílìm kí ni tẹ̀sílìm yọrọ ọba náà iná ìyẹ́sílẹ̀ bóbi àìmọ́kọ̀rọ̀bọ̀ abátayé àwọn àpolímọ̀ tẹ̀sílìm wọ́n ní àì ní tẹ̀sílìm wọ́n ní òun ní kẹ́kẹ́tẹ́ yóò mọ ọ̀rọ̀ látòkè bí i pé kìí sójò tẹ̀gbà àti ọ̀rá ìdẹ̀nà yóò mọ dà látòkè òkè ní ti máa ń wá dà sí rọ̀ṣíkì yẹn yóò tún wá máa fún ní òórùn àti ìtọ́wò tó dáa Àìná ìyẹ̀ ṣọ́ọ̀bù bí ẹ̀rẹ̀ mọ́kànlá. Àwọn tó sọ pé tẹ̀sílì yẹn ni àìná ojú ẹnu kẹni ìṣẹ̀lẹ̀ ẹ̀rú kẹni yẹ́ṣọ́bù bí ha àlùfọ́ tọ́bọ̀tí wọ́n mìíṣẹ̀ pẹ̀lú tẹ̀sílìm àwọn tó tún wá jẹ́ ẹ̀ṣẹ́ àdúgbò mọ̀kànrọ̀bù tààfọ́lẹ̀ kan àwọn tó sì sẹ́tọ́ tún fi níráǹtì níwájú ọlọ́run tí wọ́n mọ̀ wá ní tẹ̀sílìm mú Oyé ìgbọ̀dọ̀wò. Ẹbá tẹ̀kọ̀ ẹbá yẹ̀ jáde òun kọ́lọ̀ bú. Ní tá ń sọ ní pé tẹ̀gbẹ́láyé ń bí wọ́n fò ògì wọ́n fi jíńjà sí, wọ́n wá pòtà àwọn ẹ̀kẹ́ wọn ò fi jíńjà sí. Wọ́n wá ní mọ̀ mú tó ní jíńjà so ọlọ́sọ pé ẹ̀ṣẹ́ àdúrà mọ̀kànrọ̀ bóòl bí ẹ̀bá ti wá sí ọlọ́run ọba sí bó ti bọ́lọ̀ sọ́lọ́run ọba lẹ́nu sí láyé ọlọ́run lè fi ẹ̀fẹ́ ti fọ́dúnlù fọ́ ìtumọ̀ ẹ̀kẹ́ nínú òṣùwọ̀n méjì látọ̀ ibẹ̀ ìkásọ̀ yí pé àwọn kásọ̀ pé hàn àìnà wìzáàdù mi tẹ̀sílẹ̀m ó náà ni tẹ̀sílẹ̀mù yẹn náà ni nǹkan tí ó mọ̀rọ̀ látòkè wá bá wọn àìnà rọ̀hìkù yẹn ẹnu ìpadò kan ni àbí ojú ọ̀nà kan ni tó jẹ́ yí pé gbogbo àlùmọ̀kọ̀rọ̀ mú dáfẹ́rẹ́ kan ní wọ̀n mú mi àwọn kásọ̀ pé hàn tẹ̀sílẹ̀mù yẹn gẹ́gẹ́ ni àìnà yẹ̀ṣirọ́bù yẹ̀ṣọ̀bù yà أين يشربها أين يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون ọlọ́ọ̀bá ní ọlọ́run tó wá gbọ́ sí bí ọ̀rọ̀ ìparí súra náà إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون ẹ tó bá fẹ́ jẹ́ ẹni rẹ̀ gbogbo ọ̀tọ́ bá ti fẹ́ jẹ́ ẹni rẹ ọlọ́run ti fi àwọn èṣù kan tìwá tí wọ́n mọ fàwálẹ̀ o àwọn náà làwọn tá a jọ ń gbé ayé àwọn kèfèrí àwọn tí wọn ò sí níbi ìlànà tá à ń tọ̀ àti àwọn fujar àwọn pòkì nínú àwọn tẹ́pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí náà gbọ́ ẹwọ pústù tẹ̀rẹ̀tì àwọn afọ́nì bí tọ́wọ́n fún wa gbé last paragraph yìí wá níbi súra yìí ni wípé ó ti sọ̀rọ̀ àwọn ẹni rẹ̀ àti gbádùn ó náà ó lè ti wá ọkàn ló ti fà sí bíà ah, ó ti ẹ̀dá wọ́n láàmọ̀ mú nǹkan gbádùn wọ́n láàmọ̀ ṣe gbámẹ̀ ah, ọlọ́run jẹ́ sọ tí ó lè mẹ́jì orí bẹ̀dẹ̀ fọ́. ẹlẹ́bìnà jọ mú kánú ní ẹlẹ́bìnà àmọ́nù yájọ́ fún. ọlọ́run afáàfà èé ọ̀rẹ́ ti ń dárun gan sí ọgá ọgá àlọ́ àwọn dáhùn náà dá ṣòkòtò ìṣẹ́lẹ̀ ti ń lo òkè ẹlẹ́ ẹlẹ́ o ah, ti lọ tẹ̀sí àti àwọn Boko Haram wọ́n náà ti ń borí. wọ́n bẹ̀rẹ̀ lọ ẹ̀kú kùráì. ọlọ́ni wọ́n máa fi àwọn àlẹ́bí náà àmọ̀ ni wọ́n máa fi wọ́n sì yẹ wọ́n máa fi wọ́n pa àwọn ilé. wàyí dáa máa rú bí yín yá bá rọ̀

yàtàgọ́ọ̀bà zúúrù wọ́n máa fi wọ́n ṣe wìndì náà ni. وإذا مر الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون. إذا مروا بهم يتغمزون إذا مروا بهم يتغمزون سخرية واستهزاء واستصغار lẹ́yìn tí fi wọ́n ṣe yẹ̀yẹ́ lẹ́yìn tí yẹpẹrẹ wọn lẹ́yìn tí kéré wọn lórí ìgbẹ́ tí wọ́n ṣe tó tí kèfèrè bá fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́jọ́ bànújẹ́ o sípò kí musulman fi wọ́n ṣe yẹ̀yẹ́ mọ́bànújẹ́ mọ́jọ́ fọ́ ọ̀padà o ti gbọ́ tọ́lọ́fẹ́ ọlọ́run bá ń jọba kò lẹ́lẹ́gbẹ̀ẹ́ wọn náà. ẹ̀dọ́kọ̀ màzúnà wà ìdá ń gọ́lẹ̀bù ìyá àlìyìnmó gọ́lẹ̀bù fàkìrì. ìdá gọ́lẹ̀bù ilẹ̀ àlìm ẹwú aláàtò àdàpọ̀ ọlọ́run tí àwọn kìfòrí ìbáwá pa sọ́dọ̀ àwọn ará alẹ́ tí wọn nkọ́lẹ̀bù fàkìrì olùyàwó mi dáwọn mọ́ gbọ́dọ̀ lọ́jà rí tàbí dáwọn mọ́ sí tàbí dáwọn mọ́ sí ìdìbò dáwọn gẹ́fẹ̀rẹ̀ mi dáwọn mọ́ bá láìfù lọ àwọn àpá àtàwọn ọ̀fẹ́ báyé le fún wọn ayé wá lé ayé lé ayé lé mọ́ wọn gan wọn lè mutí wọn lè ṣe dìná wọn lè ya fọ́tò wọn lè gbóni ah irú ayé wọn lè yọ bẹ́ gbé ṣe ìjọba tó bá dé ọ̀dọ̀ wọn lálejò yóò mọ̀ kí nkọ́lá bú fàkìrì wọ́n mọ̀ jẹ̀gbádùn bí ẹgbẹ́ èèyàn ń gba fẹ́ pé ó àwọn ìwáyé ìrìn àjàre tani tani wọ́n tún mọ̀ ó yà ìyàwó mi jájọ fi ìbú ọtí padà ra wọn gbọ̀n ẹgbẹ́ dáìrí wọn ni. Ọ̀làbú ilé àárín ìgbùn ọ̀làbú pàdé. Wọ́n ni wọ́n gbẹ̀ tí tó lè ọlọ́run bá nílì ìṣẹ́ tí wọ́n ni yẹn Wà ìlà rọ̀ áwọn bọ́ọ̀lù iná ọlá ìlàbọ̀ọ̀lù. Táwọn mọ̀ kẹfẹ̀rí àwọn mọ̀ kí tó máa dá àwọn mọ̀ ní kọlù. Wọ́n mọ̀ ní ìnà àrùn ẹ̀làbọ̀lù. wọ́n dé wá wà ní lórí òsì sí gbàdúrà ìkẹ́kẹ́ jẹ́ àwọn kèfèrè ní sọ́wọ́ àwọn mùsùlùmí o àbí mùsùlùmí pòkí pòkí ní ọmọ sọ́fà nípa ẹni tó jẹ́ pé ẹni tó dúró pẹ̀lú yóò ní àwọn ilé وما أرسلوا عليهم حافظين Ọlọ́run ti bọ́ fẹ́ sílẹ̀ ẹ̀wọ́ tó bá dúró dédé. Wọ́n máa àfún ah, ah, wọ́n sọ dé àwọn mùsùlùmí o. Wọ́n mẹ́ ọlọ́run tó bá di ọjọ́ òní ọjọ́ àlùkìyàmà. àlẹ́bíná àmàlú nílẹ̀ lè kó fà yẹ́dà àkúrú. àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ ọlọ́run já wà nínú àwọn olórí èèyàn náà. nílẹ̀ lè kó fà yẹ́dà àkúrú tẹ̀gbọ́n sọ fún yàrá pé ìwú láfláf àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n mọ̀ wá fi àwọn kèfèrí ṣe yẹ̀yẹ́ yóò tẹ́bù ó tọ̀ so ìwọ mú kẹnu méjèèjì kí ìmọ̀ kí ọ̀fẹ́ ọ̀sẹ̀ ẹ̀yẹ láyé kí wọ́n wà ní ètò òfin ọ̀sẹ̀ lọ́rùn àkókò náà gba ẹ̀yẹ wọn kẹ́ẹ̀dọ̀ wọ́n wà nínú ẹni tí wọ́n mọ̀ fi ṣe ẹ̀yẹ ní ọjọ́ ìfìyà. àlẹ́bí náà mẹ́nu ìnálékò bá rí ọdún àkúrò. ó ti pẹ́ àsìkò ti lọ ní ló máa di sọ́tún sọ́tún sọ fáàt àsìkò ti lọ ní. tẹ́ẹ̀rí ayé tà ń lo ìfíìmù ó tẹ̀lé lálẹ́ kìyà náà tó pọ̀ o. abá dé àlùjẹ́ náà gbogbo ẹ tó fi ọ̀sẹ̀ ẹ̀ láyé òórùn ti rẹ̀ ó ṣe kiri dẹ̀bẹ́ láti sọ fáà ẹ̀yà bí àádọ́ta rẹ̀ látàrí ìfìyẹ̀ parí ẹ̀ ó rẹ̀ tí rẹ̀ yí ẹjú ò pọ̀lọ̀lọ́gbẹ́já إنا لمسلمون قال هل أنتم مطلعون ọba di àlùjẹ́nà jẹ̀mọ́ kálukú ọmọ náà tí ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ́ lọ sùn ẹ̀dá wà ń bí sẹ́ àwọn táwọn sọ́ọ̀bù wọn jọ papọ̀ sọ́jà àti àwọn papọ̀ tó ń jẹ́ kéèké kí ló lè kọ́tọ̀ náà yóò mọ̀ ní ìmì kánà lè kọ̀rí mo ní alájọṣe kan tá a jọ lu ayé bẹ́ẹ̀ wọ́n pé bá sọ fún pàgbọ́ ọ̀gọ́dá ìwá sí òun mọ̀ sí nípa òun ẹ̀dẹ́. ẹ̀kọ́ àárín mẹ́kẹ̀lẹ́ mi lè mọ̀ sọ jẹ́kọ́. tó o lóra ìwọ́n náà ti wà nínú wọn ti wọjọ́ ó ti wọjọ́ mẹ́sòkú àlúwò ẹ̀kọ́ bẹ́ẹ̀ láyé ó ti wọjọ́ ìjọ dúdú ìjọ dàdá gbolẹ̀ ìjọ dúdú kan wọ́n ta gbogbo oríṣiríṣi gan wọ́n mọ̀ sọ. àyùdá mi ti rà àtúnná sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀dọ́ mẹ́ta ayé náà lánàá قال هل أنتم مطلعون قال هل أنتم مطلعون Ẹgbẹ́ tí àwọn èyẹ tí èmi ọ̀rẹ́ rẹ tí ó bá ń tẹ́ máa ọkọ̀ bí ọ mọ́gbà ẹ̀tọ́ ọlọ́run ní tó bá di ọjọ́ àlùkè yà mẹ́. àlàbí náà mẹ́nu omi náà lè kó bá ìyá tẹ̀ àkó. àwọn amòfin ní náà wọ́n àfi àwọn kẹfẹ́ nípa àwọn ìdí wọ́n fi wọ́n sí yẹ̀yẹ́. alálàárọ̀ ìkìyà ń dòrò. ọlọ́dẹ alálàárọ̀ ìkìyà ń dòrò. orí àga ọlá tí ọlọ́run àwọn mùsùlùmí náà ni wọ́n wà yà ń dòrò rọrùn lágbájá oṣù jíyà báyìí. ọlọ́ọ̀lẹ́ òjé ń gbọ́ sí ọlẹ́nu ọbẹ̀ kú bèmí náà ó dàbí ẹni tí ẹni kẹ́yẹ̀ dọ́rọ̀ máa kọ́sẹ́ káàdù táyé wọlé bá ẹni àwọn ẹ̀mí dáadọ́ máa kọ́sẹ́ wọ́n lè láyé òun lè kọ́sẹ́ òun lè máa kọ́sẹ́ òun lè máa ṣe sẹ́fíkìlà òun mọ̀ wá yá tọ́jú wá kọ́bílìkì náà ti di ọlọ́run ti fàbáríkà sí fún ó ti dolówó ti díse ìwá ń dírẹ́bù lọ́nu fẹ́ǹsà rẹ̀ ọba rítì ní junction tí ń bá dipọ́tò tí ń dọ̀bálẹ̀ wájú mọ́tò tẹ́mọ̀ pé tó máa tẹ gíláàsì wálẹ̀ ọ̀gẹ́ àgbájá mo ti rí ṣáì dúdú ẹ̀kẹ́ ti ṣẹlẹ̀ rí rí ẹ̀kẹ́ ti ṣẹlẹ̀ ló dẹ́ pé ó sojú wa báyìí ní korokoro ni so ọmọ ẹ sábúláwọ́ ní ìdá ẹ̀ ó mọ ó lé púpọ̀ àwọn ọmọ tó máa ń lé pàtà wà ní secondary school ó lé gẹ́ ní pé kò sí ó lé ní olùkọ́ ìdólódásíkò bá gbogbo pé àwọn kẹfẹ́ ló pẹ́ra lọ́mọ kàwékàwé àkọsáyè ìgbélẹ̀ ó sì lọ́lọ́ pàtàkì ó kọ́ àwọn lóko ẹ̀bá ìgbà lóko kú kẹ́kọ́ lọ ó sì wà lóṣù náà wọ́n lọ sẹ̀dáàmù ó sì lọ sẹ̀dáàmù bẹ́ẹ̀ ó sì páàsì kọ́ra àwọn níbi iye bíi márùn-ún sí màtí sí. ó sì ń fi àwọn tó kù pàrọ̀ ìdìbò ẹ̀yẹ mẹ́kàwé ẹ̀mẹ́gbà ẹ̀mẹ́gbà ìṣẹ̀lẹ̀ ẹ̀mẹ́tọ́ra yín tó bọ̀ so ìkan nínú àwọn tí àwọn máa wá dára ọmọkúta àwọn máa ṣe wàhálà tó máa fi wọ́n pa àwọn ènìyàn ó wá pàdé rẹ̀ níbi tó ti ń ṣe iṣẹ́ ìjẹpẹlẹ kan òní sọ tẹ́tọ́ ṣe lórí jẹ́ pé ọlọ́run ló ti bẹ̀rẹ̀ ó níbi tó ti ṣiṣẹ́ bó ṣe wá yẹn ṣe rí ẹni yẹn ò fẹ́ Ah ah, àà ló bá kò sẹ́ kálukú ò lè jọ sọ̀rọ̀ Ah, ló bá kò jọ sí tó o láti àmà ó rí àwọn kètò ìdí náà tẹ́ ń sọ pé ẹ sábà ẹ̀yìn lè máyé lé ẹ ti gbà wòlé mẹ́sìn ẹ ti ṣe kíní kan ó rí wọ́n màtó bá jìyà nù náà. àlà rẹ àwọn ìwọ sì wà lórí ìtẹ rẹ ó wà lórí àgọ́ látọ̀nà òwúrọ̀ yìí. àyùkú mi bá yọ fún mi pa òmà kanú yà sọ̀rọ̀ ní àtàbò tí wọ́n ó àlùkò wí ẹ̀jẹ̀ ká kẹ́kọ̀ọ́ fi ìdáríkà fọ́lẹ̀yàtàgbẹ́ kọmpútíṣà aṣọ kọmpútíṣà ọkọ̀ ẹ̀fìyẹsẹ́gbẹ̀ kan kọmpútíṣà àkìyàmẹ́ kọmpútíṣẹ̀ eh, ìyàwó kejì kẹta kẹrin ẹfí ẹgbẹ́ kan náà ẹ̀yà kúmọ̀lá ẹ̀ má fẹ́ ṣe kó tó lè là bàbá ṣe pé àgbélò ah, ah, yọ̀ bá ti ní bẹ́ẹ̀. bàbí káàkà ìwádìí yàtà ní ọgbọ́n sì lè mú bàdé ẹ̀kùn ara wọn pé àmẹ́lò ní gígì tàbí mẹ́rin wọn ní ah, òfìsẹ́ sí ó dẹ́bi jẹ́ pé ó ní jẹ́ pé ó kápẹ́ tó tó bá jẹ́ pé tó lọ́rọ̀ lòfìsẹ́ láàbà máa lé òkú bọ̀mọ́dé ó jẹ́ pé tànáfúsù tayé ẹlòmí òtí tó lé fláàtì gbé bọ̀tànáfúsù tó fẹ́ ṣe ẹlòmíràn ò ni lẹ̀ rà ọlọ́mùsùn ló fẹ́ ṣe. báyìí ọkà náà bá ṣe mọ káyà àgbẹ̀kọ́. ẹjẹ kọ́lá bí àkìyá mọ̀ lágbájá ó ṣe báyìí tọ́lọ́ tọ́lọ́ ah, lágbájá kọ́ bọ̀ sáà sí ìbínà fẹ́ kọ́ lágbájá ah, ó ti tọ́lọ́ kọ́ báyìí ìbínà fẹ́ ṣe sàlìkìyà mọ̀ ní kẹjá fi mọ́ léra wa àjọ ọlọ́mọba àdéjọlá ó mọ̀ sáláyé fún adá àgbẹ̀yẹ̀ mọ̀ máa jẹ́ àgbẹ̀ wàhálà وفق الله الجميع لما يحب ويرضاه وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته